tẹ́lẹ̀ Yorùbá kó bùrù lẹ́gùn kó má ní ẹ̀ka ohun tó ń ṣẹlẹ̀ láyé ọjọ́ sí tẹ́nìkan ò mọ ìtàn ní oròyìn gbogbo olùkọ́ àgbà Láàjì Àbáàsì ikú kan ò ní ẹ̀ pa olùkọ́ àgbà Láàjì Àbáàsì àpàtẹ ìtàn mọ́kùtà o òkun kárànṣẹ́ palábẹ́ odò òkun ẹ̀ mú wẹ̀ o ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan ọlọ́run ọmọ ẹ̀ ká ìtàn mọ́kúta o orí bá ti kú kárànṣẹ́ palábẹ́ odò òkun ẹ̀ mú wẹ̀ o ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan ọlọ́run ọba ló rán ẹ olùkọ́ àgbà bá a sin apàtẹ ìtàn mọ́kúta o. tó kí wa o mo kí wa bí mo ṣe máa kí wa àgbáyé níbikíbi tẹ́ ẹ ti lè máa gbọ́ mi kedere ẹ mọ̀ tún kó àbọ̀ sórí ètò yín ètò ìran yorùbá pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Lájí Abbas tí gbogbo ìlú ń pè ní olùkọ́ àgbà. ọba ọba ṣẹ̀dáyé ọba ẹ̀ṣẹ̀dá ọ̀run ọba tó ṣe pé òun ló fún mi ní ọgbọ́n òye pẹ̀lú ìmọ̀ tó ní kí n máa fi ṣe ọmọ aráyé lóore bákan náà mo sì tìlẹ́yìn wa káàkiri ilẹ̀ àgbáyé gangan ni olùkọ́ àgbà o ẹ̀yin gangan ni Lájí Abbas èyí lẹ́ ń làkàkà pé bó ni ìtàn Yorùbá bó ni ò ní di ohun gbàgbé bó ni àṣà wa bó ni ò ní wọ ọ̀kàn ìdí nìyẹn tí mo fi ń dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o àtẹ̀yìn tó pé gbogbo ìgbà ẹ lè mọ́ pè wá èyí tẹ̀ ń fún wa mọ̀ràn èyí tẹ̀ ń pè wá ṣàkíyèsí ẹ̀ńtẹ̀sì tó ń fi ń tó wa létí pé gbogbo yín ni mo mọ rírì yín bákan náà mo sì dúpẹ́ lọ́wọ́ yín tẹ̀ ń bá wa ṣe gbogbo ètò tá à ń ṣe tó gbé abá ti bẹ̀rẹ̀ lẹ́yìn náà ti ti gbé e, lẹ́mọ̀ fi sọwọ́ sí àwọn èèyàn ǹgbọ́n ẹ̀sẹ̀ wa ń darapọ̀ mọ́ wa ojúṣe àkọ́kọ́ ni wípé báwa náà ṣe ń wò yìí ẹ ká máa fi sọwọ́ káàkiri sórí timeline wa ni o péèjì wa ni o àbí gúrùpù tá a bá wà ní káwa náà máa fi sọwọ́ sí àwọn èèyàn torí pé ojúṣe gbogbo ọmọ yorùbá yorùbá pátá ni ìtàn yorùbá. àdúpẹ́ ojú òpó òun títí ojú òpó òun títí tọ́ ojú òpó òun ló ń ṣe bákan bákan bákan gbogbo ẹ̀ yóò bọ̀ sí bí a ń fẹ́ pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run yóò bọ̀ sí bí ń fẹ́ bóyá ẹsẹ̀ wá ń darapọ̀ mọ́ wa o lórí ètò yín ètò wa ìtàn yorùbá abala méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni abala ètò ìtàn yorùbá ẹ̀rí abala àkọ́kọ́ iná ní abala àmọ̀dájú tá a ti máa ń sọ fún wa nípa àsìwé ọ̀rọ̀ tàbá sì gbọ́ ọ̀rọ̀ tàbá sì pọ̀ òwe tàbí àwọn nǹkan àmì ńláńláńlá ní ilẹ̀ yorùbá ẹ wá rí abala ẹlẹ́ẹ̀kejì iná wa ní abala ìwádìí ìjìnlẹ̀ tá a ti máa ń sọ fún wa nípa àwọn ìtàn tó jẹ́ ojúlówó léyìí tí kì í ṣe àlọ́ tàbí àròsọ tó ṣe pé ìtàn tá a gbọ̀nyẹ̀wò yẹ́bẹ́yẹ́bẹ́ bí ìtàn ṣe wá bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà ni a ti gbé e kalẹ̀ fún wa náà ni ìtàn Yorùbá dálé lórí pápápá ọmọ méjì ọmọ wọlé bọ̀ ọmọ méjì mi ọ̀hún káre láì máa wọlé bọ̀. ọ̀dà <laughs> pé ó ṣe gbòòrò ó gbòòrò ju ti tẹ́lẹ̀ ń lọ ara ẹ̀ náà nu ara ìdúpẹ́ tá à ń dúpẹ́ lọ́wọ́ àwọn olólùfẹ́ wa nu torí pé nínú irinṣẹ́ tá à ń lò kétékété ọlọ́run rí míì ó ti rí míì tó pé ẹ lè máa tún rí wa wò dáadáa ju ti tẹ́lẹ̀ lọ hmm, ọmọ méjì lábala àmọ̀dájú èmi ló mú wa. bàbá ọ̀rọ̀ lórí ẹ̀lú hmm. tó bá fà jù bóra rẹ̀ ni máa fà á lé hmm. èmi sì mọ̀ pé ẹyẹ kan wà tán máa ń pè lẹ́yẹ ìlú tó lágbára àti bàbá. ọ̀kàrẹ̀ yorùbá òjò àlè sórí ṣùgbọ́n tá a bá wá wò ní tààràtààrà gangan bíi bíi àyájọ́ ni hmm, àyájọ́ hmm, ẹ sì lè pè ní ọ̀fọ̀ hmm. Yorùbá máa ń pè ní àyájọ́ àbí ọ̀fọ̀ jọ mọ́ra wọn láwọn nǹkan àjogúnbá tí wọ́n bá ti kó wọn jọ mọ́ra wọn ẹni wọn ò bẹ̀rẹ̀ sí ni wàá máa pa á ọ̀fọ̀ pa wọ́n mọ̀ fa àyè. sọ wáyé tí wọ́n wá ń sọ̀rọ̀ nípa ìlú ìlú pé bí ẹ̀lú ìlú bá fa òjò orí ẹyẹ ni ẹ̀lú nílé lórí òun èsì ẹyẹ tí àwọn ẹyẹ yòókù. Hmm. tí àsìkò tójò bá ti sú ilẹ̀ ìlú ìlú ìgbàgbọ́ bàbá wa ni pé ó ń fa òjò. Hmm pé nígbà òjò ń bá wá rọ̀ tán ohun tí sì ń fa òjò yìí nì kò nílé tó fẹ́ sá lọ tó fẹ́ hmm. sá sí mo sọ pé bẹ́ẹ̀ lù òjò orí ara rẹ̀ ní ìfàlẹ́ bó ṣe rí nù mo rò pọ̀ gbọ́ mi yé ìjẹ́ sáré dọ́dọ̀ àwọn tí wọ́n ń ṣe onígbọ̀wọ́ wa. Hmm. olówó yọ bí ọjọ́. jẹ́ gbé jẹ́ ń tún kinní ń gbé láti ilẹ̀. olówó ń yọ bí ọjọ́ aṣọ tó dára ṣòwò àpẹ etí aládìrẹ ló ní àǹbọ̀ forí rẹ bẹ bá ṣe fẹ́ sí. bàbá bẹ́ṣọ tó wuyì tó ṣe rẹ́gí tó dùn wò sára lọ́jọ́ ayẹyẹ. ìdẹ́fún gbogbo mọ aṣọ àdìrẹ àdìrẹ ìbílẹ̀ tó jójúlówó àpé tí aláṣọ àdìrẹ ni kẹ́ ẹ tọ̀ lọ. níbẹ̀ lẹ ti lè rí àwọn aṣọ àdìrẹ ìbílẹ̀ bíi aṣọ àdìrẹ ìbílẹ̀ tá a fi orógbó dì aṣọ àdìrẹ ìbílẹ̀ tá a fi ẹ̀kọ dì aṣọ àdìrẹ ìbílẹ̀ àtijọ́ tó jẹ́ alákẹ̀tẹ̀ alálẹ̀ al Gambia àwọn aṣọ ìgbàlódé tá a ṣe ní àdìrẹ náà wà digbí bíi tíṣẹ̀tì batik ẹ̀sìnkí modern artwork bedsheet àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbangba jericho mall ni wọ́n wà shop twenty one jericho mall jericho ìbàdàn ẹ sì lè pè wọ́n sórí zero eight zero three nine àpè ìbàdàn dùn. ẹ bó ṣe nínú ẹja kàn sí àpèétí aládìrẹ ní gbangba jericho mall nílùú a lè pè wọ́n jericho mall ní jericho nìbàdàn náà ni wọ́n wà gbogbo àrà tẹ́yìn lè fi aṣọ àdìrẹ ìbílẹ̀ tẹ́yìn fi ń dá ni ìyá ẹ̀ fi ń dá tó pé wọ́n ti ṣe ní ìlànà ti ìgbàlódé tó pé aṣọ àdìrẹ ìbílẹ̀ ni tàbátàwà náà bá dé ọ̀dọ̀ wọn tàbí ká pè wọ́n sórí òǹkẹ̀rọ wọn plus two three four x zero five six one two seven zero three nine bó ṣe rí nu ẹ jẹ́ dọ́dọ̀ ìyàwó Ajaratu Adébísí Ọlọ́sùn ká wá bọ́ sí inú ètò ní tààràtààrà ó yá ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ Ajaratu Adébísí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 ìwòsàn bí wọn náà bá fura pé ti ṣẹlẹ̀ sí ọ yìí ṣojú lásán má bora rẹ o yára tètè lọ kàn sí ìyá ọ̀ṣun ajaratu adébísí ẹni ọlọ́run yàtọ̀ sáwòṣeun ẹni rí olúfadé ajaratu adébísí ní nọ́mbà three thirty alimi road ọlọ́jà ìlọrin nípínlẹ̀ kwara ẹ sì lè pe olúfadé ajaratu adébísí sórí zero eight one two seven one five two three one nine zero eight one two seven one five two three one nine ajaratu adébísí àlàkúfù wo nítòsùn bó ṣe rí nù Ajaratu Adébísí àlàfófógbò báyìí ni ti Ọ̀ṣun ọlọ́sùn ni ìyá wa Ajaratu Adébísí o tó ń ṣiṣẹ́ Ọ̀ṣun ní ìlànà ìbílẹ̀ a lè kàn sí wọn ní nọ́mbà three thirty alimi road ọlọ́jẹ́ nígboro Ìlọrin tàbí ká pè wọ́n sórí òǹkà ẹ̀rọ wọn plus two three four plus two three four eight one two seven one five two three one nine ẹ̀ á mọ̀ pé ọlọ́run fún ẹnìkan ṣe ọlọ́run fún ẹnìkan mọ̀ ọ́n ṣe bá di bí kẹ́yà ṣe ìtọ́jú èèyàn ní ìlànà ti ọ̀ṣun ní ti ìbílẹ̀ ẹ sí ìyàwó Ajaratu Adébísí ọlọ́sùn. ẹ ò já dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n ṣe agbátẹrù ìtàn tá à ń bá bọ̀ yìí àkọ́kọ́ ẹni àkọ́kọ́ tí màá kọ́kọ́ dúpẹ́ fún iná ni mọ́gàjọ́lálérè ọ̀làwálé apàbí ẹlẹ́sìn ní kò bọ́mọjẹ́ nílùú ìbàdàn ìlú amẹ́ríkà ní bàbá wà mo dúpẹ́ ò mo dúpẹ́ ò mo dúpẹ́ àtìlẹ́yìn ìgbà gbogbo bákan náà ni mo dúpẹ́ lọ́wọ́ máyọ̀wá ní orílẹ̀-èdè italy fún àtìlẹyìn europe lọ́n làwọn wà fún àtìlẹyìn wọn àti adéọlá adéyẹmí mo dúpẹ́ ò fún àtìlẹyìn yín bákan náà ni dadi ọmọṣẹ́bí ní paris ní france mo dúpẹ́ ò àtìlẹyìn yín ìgbàgbé rahman fọlọ́hunṣọ́ ní orílẹ̀-èdè amẹ́ríkà mo dúpẹ́ ò fún àtìlẹyìn yín bákan náà mo dúpẹ́ lọ́wọ́ bọ́lájí Egunjọbí fún àtìlẹ́yìn yín ìgbà gbogbo àti Olúmídé Akínlóyè ní Australia Europe lọ́ọ̀nù ìwà lè dúpẹ́ dúpẹ́ kí n má dúpẹ́ lọ́wọ́ bàbá mi ò Dọ̀tun Fámákinwá ní ilẹ̀ India ọmọ Ìjẹ̀ṣà òṣèré onílẹ̀ obì hmm, eh, bákan náà àwọn tó ti darapọ̀ mọ́ wa eh, àwa náà a lè kọ àmọ́ ẹ mọ́já kan tá a bá ń kọ ẹja máa kọ́ ní Yorùbá àwọn tó sì máa ń béèrè ọ̀pọ̀lọpọ̀ wa a máa ń gbé ètò live lórí facebook page ìtàn yorùbá tẹ bá ti lọ like facebook page ìtàn yorùbá ẹ lè máa rí wa ẹ sì máa mọ̀gbà tá a bá fẹ́ máa ṣe ètò a sì tó máa ń gbé sórí youtube àmọ́ live la máa ń ṣe lórí facebook page pẹ̀lú ògo ọlọ́run jẹ́ bá ṣe ń wò wá kedere lórí facebook náà ni ẹ tún máa wò wá lórí youtube pẹ̀lú ògo ọlọ́run láìpẹ́ náà ni a bẹ̀rẹ̀ nínú ọ̀sẹ̀ ta náà ni mo dúpẹ́ lọ́wọ́ matthew akin wọ́n ti darapọ̀ mọ́ wa èyí náà máa bá wa share rẹ̀ àti lasis ahmed àwọn náà ahmad wọ́n ti darapọ̀ mọ́ wa bákan náà ni arẹwà arẹwà àjọkẹ́ adé wọ́n ti darapọ̀ mọ́ wa ìdòwú àgùdà àwọn náà ti darapọ̀ wọn láwọn láti orílẹ̀-èdè italy ni àwọn ti ń wò wá tósì láńre àwọn náà ti darapọ̀ mọ́ wa láti dublin ẹ̀yìn làwọn ti ń wò wá alhaji rasheed nìyẹn láti dublin bákan náà ni adétúnjì ọlọ́fà àwọn náà ń wò wá kedere wọ́n ń kí wa bákan náà ni kúnlé fásànyà ẹ̀yin báwa náà ṣe ń darapọ̀ mọ́ wa ẹ̀já wọn báwa fi ṣọwọ́ sí àwọn èèyàn káàkiri tìbútòrò àgbáyé. ọmọ méjì ìtàn kan là ń bá bọ̀ ìtàn tá a sì ṣe ti ń gbé wa wọ àwọn ìlú kan lọ káàkiri tá a ti ń sọ fún wa nípa ta ni yorùbá àmọ́mọ́lọ́ wù ti gbòǹgbò ti gbòǹgbò sọ̀rọ̀ ti pé apá kìíní kejì kẹta ìkẹrin mo ṣàlàyé àwọn ìlú tó ti wà ṣáájú ilé Ifẹ̀ mọ́ sì wá gbàgbé pé ìwà bu Ifẹ̀ kéré o ipe bóyá ìlú àná ní Ifẹ̀ o ìlú tá a ló ti lé lẹ́gbẹ̀rún ọdún mẹ́ta sẹ́gbẹ̀rún ọdún mẹ́rin nílé Ifẹ̀ fúnra rẹ̀ àmọ́ ìtàn Odùduwà nílé Ifẹ̀ ni ò tí ì tó ẹgbẹ̀rún ọdún kan àbọ̀ hmm. léyìí tó túmọ̀ sí pé àwọn kan ti ń ṣe àkóso ilé Ifẹ̀ Odùduwà dé Odùduwà tó hmm. dé kó tó gbàjọ. ọmọ àjòwú a bá dáadáa tá a bá ń fi ọkàn bá mi lọ tá a bá sì ń fi ọkàn bá mi bọ̀ a rí wípé kì í ṣe pé bóyá a fi ń bu ìlú kan kéré o àbí a fi ń gbé ìlú kan sórí ìlú kan bí ìtàn ṣe jẹ́ àti ọ̀pọ̀lọpọ̀ wádìí ìjìnlẹ̀ ẹni mo ṣe ń sọ torí wípé ọ̀rọ̀ tí ń takora wọn ni wípé Odùduwà ńlọ dá Ilé Ifẹ̀ ńlọ dá ayé àti Ilé Ifẹ̀ ní gbogbo èèyàn ti lọ káàkiri àgbáyé táǹgbà táwọn oníwádìí ìjìnlẹ̀ bá wá ṣiṣẹ́ lórí ọdún tá a lódùdú àti jẹ àti yọ ọba tá a ti jẹ nílé Ifẹ̀ lónìí ọjọ́ ọba mọ́kànléní àádọ́ta ìyún fifty one king <laughs> sàmánì tí Odùduwà wá títí di òní kò sí àkọọ́lẹ̀ tán pé ẹnì ọ̀rùn ọdún méjì láyé hmm, bẹ́ẹ̀ kò sákọọ́lẹ̀ rẹ̀ kò sákọọ́lẹ̀ rẹ̀ òun kálukú sóòsì rí tí mo ń dà wá láàmú bí bàbá mi bá kú àwọn ọmọ rẹ̀ lé ó lo one thirty mo nígbà tẹ́ ẹ̀ mójú orí bàbá yín ni tẹ́ẹ̀sì mọ àwọn tí bàbá yín bá lògbà ìlójú wọn mọ kọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì ni àwọn ọba tó jẹ nílé Ifẹ̀ láti ìgbà Odùduwà dé òní tí wọn ò lo ọdún kan wọn ń bẹ olóṣù mẹ́fà ń bẹ ọlọ́dún méjì ń bẹ ọlọ́dún ìsìn ńlá ẹ̀mí àwọn ọba tó ń gùn bíi tijọ́hun torí pé ọ̀tẹ̀ àti tẹ̀m̀bẹ̀lẹ̀kú kì í jẹ́kẹ̀mí àwọn ọba ogun ọ̀dà nígbà tí rògbòdìyàn ti áúlẹ̀ kí wọ́n wo àwọn ọba tó jẹ tẹ̀léra wọn nígbà tí rògbòdìyàn ti gáà lọ́yọ̀ọ́ Basọ̀run gáà lọ́yọ̀ọ́ kí wọ́n wo bó ṣe yanjú àwọn ọba inú bákan náà tá a bá wo ìlú Ìbàdàn a rí i pé ọba tó jẹ́ ọ̀dọ́ tọ́jọ́ orí rẹ̀ kéré jù náà ní Olúbàdàn kò bí owú òun náà ló ti ní òwá tó wá pẹ́ lórí àpèrè rárá tó ṣe yí pé àwọn àgbàlagbà gan ń lò ju tiẹ̀ gan lọ ìdínú tó gbé ta bá ń sọ ìtàn ká fara balẹ̀ nígbà wá ní àwọn ọba tó ti jẹ nílé Ifẹ̀ wọ́n lò wọ́n jẹ́ mọ́kànléní àádọ́ta a jẹ́ wípé ọdún àti nínú ìṣirò àtọ̀pọ̀lọpọ̀ wádìí àti ìtàn ọdún tẹ́ḿpù fáwọn ọba Odùduwà nílé Ifẹ̀ abẹ́ ẹgbẹ̀rún ọdún kan àbọ̀ ní one thousand five hundred years ni Odùduwà wà nílé Ifẹ̀ kì í ṣe wípé ó ti jù bẹ́ẹ̀ lọ tá bá wá lọ káàkiri tìbútòrò àgbáyé a wá máa rí àwọn orílẹ̀-èdè míì táwọn ti lo ẹgbẹ̀rún ọdún méjì ẹgbẹ̀rún ọdún mẹ́ta ẹgbẹ̀rún ọdún mẹ́rin ẹgbẹ̀rún ọdún méje ẹgbẹ̀rún ọdún mẹ́wàá ìyẹn wà máa jẹ́ ìbéèrè wípé nígbà ẹ̀sìn ní ọ̀dọ̀ yìí ni ti dá ayé o bàbá yín tẹ̀ ń sọ yìí àwọn kan ti ń jọba jọba jọba láwọn orílẹ̀-èdè míì ọ̀làjú ti bá àwọn orílẹ̀-èdè míì nígbà tó ṣe pé bàbá yín gan tẹ̀ lọ́dá ayé kò tí ì dá ayé pé bóyá ayé tiẹ̀ lọ́dáadáa táyé àwọn yóò ti ń bẹ àmọ́ nígbà bá wá padà sínú iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ wọ́n wáyé wáyé pé ilé Ifẹ̀ o ilé Ifẹ̀ ó ti wà tipẹ́ o kìí ṣe ẹgbẹ̀rún ọdún kan kìí ṣe ẹgbẹ̀rún ọdún méjì kì í ṣe ẹgbẹ̀rún ọdún mẹ́ta ẹgbẹ̀rún ọdún mẹ́rin ní Ilé Ifẹ̀ ti wà àwọn ìlú mi náà sì ń bẹ ní agbègbè rẹ̀ àjẹyí pé ọwọ́ àgbà káwá farabalẹ̀ wò ó bó ni ọ̀rọ̀ Odùduwà ṣe jẹ́ ní Ilé Ifẹ̀ bó lọ̀rọ̀ Ilé Ifẹ̀ ṣe jẹ́ àti pé orúkọ yìí gangan tó tiẹ̀ dọ́rọ̀ ọlẹ̀ pé ta ni Yorùbá ṣé bó la ṣe jẹ́ sí àwọn èèyàn Bìíní bó la ṣe jẹ́ sí ní Sudan ǹjẹ́ ìbáṣepọ̀ ń bẹ o láàrin Yorùbá àti àwọn Arab ǹjẹ́ ìbáṣepọ̀ ń bẹ láàrin wọn àti àwọn yemen ni o tàbí Tinia tó tá ń pè ní Ethiopia lónìí àti Eritrea tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ àti Egypt Libya Tunisia àti Morocco kí ni ìbáṣepọ̀ títẹ̀ ń bẹ láàrin wa iná ẹni tó ṣe pé mo fi ń mú un lẹ́yọ kọ̀ọ̀kan tí n bá ti lọ agbègbè kan lápá kan ń fọ́ sí wẹ́wẹ́ ẹ wá tún já wò ó agbègbè tí mo fẹ́ lọ lónìí agbègbè tá a mọ̀ ni ìtàn tó gbajúmọ̀ ni àmọ́ torí wípé ńgbà tí n bá wá padà sí ilé Ifẹ̀ àti àwọn àlàyé míì ní ilé Ifẹ̀ àtọ̀pọ̀lọpọ̀ tí a gbọ́ rí kọ́mọ̀bà jọ wá lójú púpọ̀ jù. babaláwo ló dé bá pẹ́kun wọn bá kù ṣe rìnrìn rìn wọ́n bá débi tíbílẹ̀ gbé yọ̀ wọ́n ní jọ́sí ó ní níbẹ̀ gan-an láàyè wọn ibílẹ̀ gbé yọ̀ wọ́n làwọn èèyàn ọ̀hún dúró sí ibẹ̀ lọ́yọ́ àkọ́kọ́ kúndùn. ó dẹjí ń fi nínú àwọn ọ̀jọ̀gbọ́n àti àwọn olùwádìí ìjìnlẹ̀ wọ́n máa ń ṣe kinní kan o tá a máa ń pè ní rédíò carbon hmm, ìyún ni ìwádìí ìjìnlẹ̀ tó ṣe yí pé tí wọ́n bá mú nǹkan bóyá nǹkan èlò ni o àbí nǹkan bí irin ni o àbí eegun òkú ni o irinṣẹ́ wọ́n sì ṣe ìwádìí òní ọ̀wà já mọ iye ọdún tó ti lò àtẹ̀yí tó fojú hàn àtẹ̀yí tó pamọ́ gbogbo wọn náà wọ́n gbà pé ilé Ifẹ̀ ó ti lé ní ẹgbẹ̀rún ọdún mẹ́rin tá a ti tẹ ilé Ifẹ̀ yóò jẹ́ yí pé ilé Ifẹ̀ tí àwọn ọmọ Yorùbá àwọn ọmọ Odùduwà tá a pè ní orírun wa àwọn ọmọ àjẹ́ yí pé kìí ṣe ìlú àná kìí ṣe ìlú àná àmọ́ Odùduwà tàbá wá yọ bíi one thousand two hundred. a lè sọ bóyá ẹgbẹ̀rún ọdún márùn-ún ṣùgbọ́n wọ́n sáà ní ìtọ́ dájú ni pé ó kéré jù ilé ìfẹ́ tí tàbá ní ká wá wò tàbá wá gbélé a jẹ́ pé ẹgbẹ̀rún ọdún méjì àtọgọ́rùn ọdún mẹ́jọ yún two thousand eight hundred years ìní ilé Ifẹ̀ tí ń jẹ́ ilé Ifẹ̀ ṣáájú thousand eight hundred years. Mm-hmm. tàbá wá àbúkéré jù ká two thousand five hundred years ẹ wá ni mo fẹ́ ká wò gẹ́gẹ́ bíi tí àwọn àgbààgbà àtàwọn onímọ̀ ìjìnlẹ̀ tí wọ́n faramọ́ nípa Ilé Ifẹ̀. ọmọ akúnyẹ́pamí epo nílé oníkan ọmọ ogun ọ̀la mo dúró ọwọ́ mi ò tó sí mo bẹ̀rẹ̀ ọwọ́ mi ò àwọn àgbàkan àgbàkan wọ́n ní kí n dọ̀bálẹ̀ mo dọ̀bálẹ̀ yẹ́kẹ́ gbogbo òsì ló wọ́dí lọ́wọ́ lẹ́nu ọmọ ogun ọ̀la ìgbà tí tán. ṣùgbọ́n ẹ wá kí n pè wá ṣàkíyèsí Jùmọ̀bọ̀ Kúnlé Fásànyà ọmọ méjì ẹ bá máa gbìyànjú láti máa wo wo aṣọ tí <laughs> wọ́n ní ẹ̀ka ìrìyẹ́ sí àwọn èèyàn tí ń sọ̀rọ̀ yìí náà kò sí nǹkan tó jẹ́ ìfẹ́ ká mọ̀ gbó àwọn tábàtà bá jọ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ọmọléèwé lọmọ méjì ń wá ń wá ẹ̀kọ́ wá sọ́dọ̀ olùkọ́ àgbà ni gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí wọn ò fẹ́ ná ní àṣà àmọ́ ìkan wá rè tó ṣe pé òun wá ẹ̀kọ́ wá láti wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ olùkọ́ àgbà ìdí aṣọ olùsọ ìtàn ilẹ̀ yorùbá tàbá wá bá aṣọ yorùbá lọ́rùn rẹ̀ ṣùgbọ́n òun wá a sì lo méjèèjì fún àwa tá à ń gbé àṣà ga àti ìkejì fún àwa tó ṣe pé àná ní àṣà káwá ríru wa kan tó ń wọrú aṣọ wa tóun náà sì wá ń bùkátà àṣà ìdínú àwa tá a bá ń bá wa bọ̀ láti ìpìlẹ̀ ìdínú ẹ̀kọ́ là ń wá ìlọ́fà ìtàn yìí ṣe lójú táyé tá à ń pè ní láìfù bó ṣe rí nù. mo jẹ mo ní ká ṣe àdọ̀bálẹ̀ ká nínú oníkọ́ olùkọ́ ọmọ ogun ni ọmọ àfitọ́yẹyà tọ́yẹyà. àmọ́ ibi tí mò ń bá bọ̀ ìṣòro tá à ń ní ni wípé láàrin àwọn òpìtàn Ọ̀yọ́ àti àwọn òpìtàn ó mú ṣòro lọ́wọ́ ó sì da nǹkan rú púpọ̀ torí wípé kálukú gbà kú sọ̀rọ̀ lé lórí ní tó ń kálukú gbàgbọ́ ní ló ń kálukú sọ̀rọ̀ lé lórí ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa ẹ̀ wá kíyèsí kinní kan nígbà tọ́rọ̀ bá rí báyìí láàrin àwọn èèyàn méjì fàpéjúwe o fàpéjúwe àwọn tó kọ́kọ́ kọ nípa ìtàn ilẹ̀ Yorùbá Ọ̀yọ́ ni wọ́n ríran rí jù wọn ò ríran rí lé Ifẹ̀ kí mo ní wọn ò ṣe. wọn ò ríran rí lé Ifẹ̀ Ọ̀yọ́ náà ríran rí jù. Ọ̀yọ́ ni wọ́n torí pé Ọ̀yọ́ ń bẹ ní alágbára agbára àti ògo rẹ̀ sì ka gbogbo tá à ń pè ní ilẹ̀ Yorùbá kárí kárí lẹ́yìn tí ò sọ pé kò sí èméjì ń bẹ àwọn àwọn tí a wá bájọ sí tí wọ́n wá mú létí Ọ̀yọ́ ọ̀làjú mọ̀ọ́kọ mọ̀ọ́kà ti aráàbù lárúbáwá ọwọ́ ọ̀dọ̀ wọn kìí ṣe pé ọ̀làjú ọ̀rọ̀ mímọ̀ ọkọ̀ ti wọ ilé Ifẹ̀ náà ti pẹ́ wá ti bì í ní o tọ́lá àwọn òyìnbó Portugal ní nǹkan bí ọgọ́rùn-ún ọdún mẹ́jọ sẹ́yìn ọgọ́rùn ẹgbẹ̀rún ọdún kan sẹ́yìn làwọn òyìnbó Portugal ti wá ń ṣòwò nílẹ̀ Yorùbá ní Ilé Ifẹ̀ níbí ní ní Ọ̀wọ̀ káàkiri torí pé àwọn èèyàn ń rò Áfíríkà òjijì kọ́ la bára wà níbi tá a bára wa àbágbà sùn la fi kù bá a ṣe kù yìí àtàwọn àlejò tá a gbà tó wá pọ̀ lámọ́ wa lára la fi mọ bá a ṣe mọ láyé lónìí ọ̀làjú ńlá ń bẹ fún wa níjọ́un ìwà fẹ́ ká máa dè é ká sì máa fọkàn bá mi lọ nínú ẹni tó kọ́kọ́ kọ ìwé ìtàn Yorùbá lóde òyìnbó òun ṣiṣẹ́ púpọ̀ níwọ̀nba àwọn nǹkan tó rí tó sì gbọ́ ẹ ti bá mi dè o. ọyá ẹ jẹ́ ká kí wọn lálẹ́ di Ọ̀yọ́ a kì í rọ́bà fún lálẹ́ di Ọ̀yọ́ ṣùgbọ́n àwọn tá à ń sọ yìí wọn ò rìn kọjá ọ̀yọ́ àti àwọn ìlú tí ń bẹ lábẹ́ ọ̀yọ́ wọn ò dé ilé ifẹ̀ wọn ò dé ìpínlẹ̀ èkìtì wọn ò sì dé ìpínlẹ̀ oǹdó kódà wọn ò dé ilẹ̀ ìjẹ̀ṣà ráúráúráúrá wọn wọlé ìgbòmìnà díẹ̀ ni èyí ọ̀wá jẹ́ wọ́n gbọ́ kí wọ́n sì mọ kí ní í ní ilé ifẹ̀ àti èkìtì Oǹdó láwọn ìlú ìṣẹ̀ǹbáyé jọ̀ǹta ibi táwọn fẹ́ lò ibẹ̀ làwọn gbà èyí tá a bá sì rí ni ọ̀dà o bẹ́yìn bó kan bá wá láti Amẹ́ríkà o láti kìíní kan bóyá ó ní nǹkan ṣe ọlọ́sọ́lùlulẹ̀ wa Àbújá nígbà wàá dá Àbújá Àbújá náà ló dé tó fi padà ìròyìn Àbújá náà ní ọmọ rò tí ò ní gbà pé ìlú ra ṣẹ̀ṣẹ̀ tẹ̀ ìlú ìlú òní tí lè tí ì sùn kò dé Kánò kò dé Onitsha kò dé Ilé-Ifẹ̀ kò dábẹ́kúta kò dọ́yọ̀ kò dé eh, eh, oh, Èkìtì kò dé Iléṣà lákùrẹ́ kò dé làrò òun dé Nàìjíríà o kódà mo ráwọn Yorùbá l'Àbújá bẹ́ẹ̀ lọ̀rọ̀ ṣe rí nígbà àjọhùn láàrin àwọn tó ṣe yí pé àwọn àgbààgbà tí wọ́n wá wọn ò lọ sílé Ifẹ̀ inú òjé wọn mọ ìtàn wa àti ìpìlẹ̀ wa ló jẹ́ pé èyí tí wọ́n gbọ́ lẹ́nu àwọn òpìtàn Ọ̀yọ́ iná wọn gbé tẹ̀lé lórí ju yí pé ẹ̀ta ọ̀rọ̀ pé mo lẹ ti wá àwa láti ilé Ifẹ̀ bóò ní ilé Ifẹ̀ ń ṣe rí báyìí báyìí báyìí báyìí báyìí ni wọ́n rí yun dìmú díẹ̀ ọ̀tọ̀ kúdùn lóye ìjọ òkú abọ́bakú gbogbo ní nǹkan bíi ìdógó ọmọ bá. ẹ̀ẹ́dẹ́ tó ń ṣe tó pé pé òun ní èdè òyìnbó ìlà ń pè ní Captain Clapperton ẹ̀wọ́n lọ kọ̀wé rẹ̀ ní nǹkan bíi ọdún 1822 ọdún 1822 ni Captain Clapperton kọ ìwé nípa Yorùbá àmọ́ gẹ́gẹ́ bí àwa náà ṣe mọ̀ pé oníwádìí ìjìnlẹ̀ ni àwọn bàbá wa àtọ̀pọ̀lọpọ̀ àwọn àni Captain Clapperty tó kọ ìwé yìí o òun náà rí ní tó dìmú ó wá látọ̀dọ̀ ìwé tí ẹnìkan ti kọ ní èdè ìyún Arab iná ẹ̀ ní tíra tí Sultan kọ ní Sokoto mo rò pé ó ń dè é ọ̀dà ò wọ Sultan Bello Sokoto lọ́nlọ́n ìwọ́lọ́wàá máa kọ ìtàn ìwà ilẹ̀ yorùbá ṣé kò jìnnà àwọn èèyàn níbẹ̀ ni ó lè kọ́ o tó bá ṣe wípé ọ̀làwọ̀ èèyàn tó rán lọ tó fẹ́ ṣiṣẹ́ ìwádìí wípé bá ń ẹ lọ gba ẹ̀tàn àwọn agbègbè kan wá tí mò ń gbókọ wọn tí wọ́n sì lọ́lá àwọn yorùbá tàbọ̀ gangan fúnra ẹ̀ lọ́wọ́ àbọ̀yìn àwọn èèyàn wá wọn ló lè kọ́ àmọ́ kì í wá ṣe báwọn wọn ní kì í ṣe òun gangan ẹnìkan tó ti wá kọ́ ọ́ ṣáájú òun kódà ó lé ní ẹgbẹ̀rún ọgọ́rùn ọdún méjì sí ọgọ́rùn ọdún méjì sígbà tí wọn ètí ìbí Sultan Bello lẹ́ni tí kọ ìwé nípa Yorùbá ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tá a sì wáyé ni àmọ́ kìí ṣe Yorùbá àmọ́ o ilẹ̀ Yorùbá ló ń gbé ìlú Ọ̀yọ́ ló ń gbé <laughs> ìfẹ́ ká mọ̀ dáàrí pé mo sọ fún wa pé ká farabalẹ̀ ká máa mú lẹ́ẹ̀kọ̀ ká mọ̀ bá dojúrú àti ibi títà sí wọ́ ká bàa lè máa mọ̀. lọ́ba fílàlẹ̀ ní ọ̀yọ́ ó yá ẹja lọ rè kálàfin ọmọ àjòwú lẹ́nu abíkú tọ́tọ́ lẹ́yìn. ó dá o kí wàá lórúkọ ẹni náà o wọ́n lórúkọ ẹ̀ àmọ́ jẹ́ Damazan. Damazan. bẹ́ẹ̀ ni hmm. tàbá fẹ́ pé pé dáadáa ni pé Damosa ni. Damosa ni. ẹ yo sórí dáhùn ti ń bẹ ó ń túmọ̀ sí pé wọ́n máa ń lo dá usman dan fodio usmanu ọmọ fodio dan dan dan dan dan kazeem dan fatai dan wọ́n ní wípé ọmọ ló túmọ̀ sí ọ̀dà dan mọ́sánì níbo ló ti wá wọ́n ní ìlú sáríà ló ti wá ó wá wà ní ọ̀yọ́ ó ṣe ó mú ìsìláàmù wá sọ́yọ́ polongo ẹ̀sìn wá ní nǹkan bí ọdún sixteen torí pé ọgọ́rùn ọdún mẹ́rin ti lọ 400 years irinwó ọdún ó ti lọ láàrin ọdún sixteen forty fi wà ń bẹ̀ apá kan ti ṣáájú ìgbà náà pé ọ wà ń bẹ̀ ọ̀yọ́ lé ni mò ń sọ o òun wá pẹ́ ó súnmọ́ yóò ródòdó ọ̀rọ̀ gbà àáfàá ni tí wọ́n ń pọ́n lé táwọn aláàfin ìgbà náà mọ̀ ọwọ́ àgbà ìtàn yorùbá ẹ dákun o ẹ̀yin yorùbá mo fẹ́ mọ ìtàn yín kí ló sì fà á mo gbọ́ o wọ́n lẹ́yìn àtàrà bùrọ̀nù àti àwọn bẹ́rìbẹ́rì gòbírí gbé gàmbàrí gbé nǹkan nǹkan náà nìyí o mo fẹ́ gba ìtàn yín ó sì gba ìtàn wọ́n sì to ìtàn fún un. fún ọwọ́ ajá ìtàn tó ṣe yí pé wọn ò gbọ́ níbo ní Ifẹ̀ léyìí tá a lè pè ní ìtàn àwọn ará ọ̀hún. méjìlá ní Ọ̀yọ́ ń sọ ìtàn tó ń wẹ̀ nínú agbami ìtàn yìí pé ẹnì lára ẹnìkan o ní gbogbo èèyàn ti pín káàkiri àwa ọ̀wọ̀ bọ́ láti sánmọ̀ o tẹ́ ẹ bá tú ibi báyìí ibi báyìí wọ́n yàtọ̀ sí ti ilé tó sọ pé rárá o àwọn oníbàtàn kankan láyé ju pé ilé Ifẹ̀ náà láti bẹ̀rẹ̀ lọ mo rò pọ̀ ń gbọ́ méjèèjì báyìí ọ̀dà o ẹ̀yin ará ilé Ọ̀yọ́ ta nìyí bó o lẹ̀ ṣe wá nínú ìtàn tí sọ fún wọn ní bàbá làwọn Odùduwà ní í jẹ́ kí mo pè é. Odùduwà ń bàbá làwọn jẹ́. bàbá tó wá bí Odùduwà Lámúrúdu lórúkọ rẹ̀ o Lámúrúdu lórúkọ rẹ̀ èyí ò dámọ́sà ni ò ń gba ìtàn lẹ́nu wọn sọtàmbélò sọ ìtàn Captain Clapperton sọ ìtàn ṣùgbọ́n nínú ìtàn tí dámọ́sà ní ṣiṣẹ́ lé lórí òun gbà yí pé abala ìtàn méjì ìní ìkan kìí ṣe ti gbogbogbò ìkan jẹ́ ti gbogbogbò èyí táwa rí òní nínú ìwé rẹfẹ Samuel Johnson mokio Ibrahim ọmọtọ̀sọ ìṣọ̀lá ẹ̀wọ̀n làwọn wà láti Kútọ̀nù ní Benin Republic ẹ̀yin náà máa bá wa fi sọwọ́ sáwọn èèyàn ọ̀dà o rẹfẹsà mi jọ́sìn wá kọ ìkan tó náà ń gbà lọ́dọ̀ àwọn òpìtàn lọ́yọ̀ọ́ ó kọ́ ẹ wá já wá wo tí rẹfẹsà mi jọ́sìn kọ iná ẹ̀ ni wípé ẹ̀ẹ́ríran yorùbá tá à ń sọ yìí wọ́n nílùú mẹ́kà láti wá lára àtàn tó gbà ọgbà rẹfẹsà mi jọ́sìn sọ nípa yorùbá o ìtàn bíi mẹ́rin sí márùn kódà tí ọba fẹ́ẹ̀ tó mẹ́fà ilé mi fi ń sọ pé táwọn kan fẹ́ wá dì mú àwọn tí wọ́n èso olùwádìí ìjìnlẹ̀ pé Reverend Johnson ni ló gbé ọ̀rọ̀ yìí pé Mẹ́kà ni Yorùbá ti wá nǹkan o nǹkan o òun náà sọ ń bẹ̀ tó lọ wò ó kẹ́ ẹ lọ wo ojú ewé kínní àti ìkejì ìwé Reverend Johnson ọgbogbo ẹ̀ ló náà fọ́ yẹ́bẹ́yẹ́bẹ́ ń bẹ̀. Reverend Johnson wá ní wípé wọ́n ní Odùduwà bàbá rẹ̀ a máa jẹ́ Lámúrúdu Lámúrúdu yìí o ọba ni ní ìgboro ìlú Mẹ́kà àwa ń pe ẹnìkan ní asara òun ni babalóòsà rẹ̀ òun ni olórí aláwo rẹ̀ ọwọ́ abẹ́ ọmọ kan tá ń pè ní bàrámọ̀ bàrámọ̀ tá a wá ń sọ yìí ó lòdì sí gbogbo tí bàbá rẹ̀ máa ń ṣe wọ́n ní ìmọ̀ gba ìmísí pé èrè tí bàbá mi ń gbẹ́ àjọlọ gégi ni àwa tó fi jọ gbẹ́ èrè àwa tó mọ forí balẹ̀ fún un ọ̀ǹtàkùn tí bàbá ẹ̀ bá wá gbé èrèlé lórí pé kó kiri lọ pé kó kálukú náà tó ra ọlọ́run. ta ní ọ̀rà ẹ̀yìn ọkùnrin o òsìrè ta ní ọ̀rà ẹ̀yìn obìnrin. léyìí tó túmọ̀ sí pé ó lòdì sí ní tí wọ́n ń ṣe àmọ́ nígbò di ọjọ́ kan tí wọ́n fẹ́ dẹ ìgbẹ́ lọ pé káwọn dẹ̀gbẹ́ lọ fún ọdún ọdún òòṣà ńlá tí wọ́n fẹ́ ṣe ní ilé kan wọ́n pe lé ní wọ́n nílé kàábà ni ilé ńlá tẹ́ ń kọ́ gba àwọn òṣàṣì wọ́n ní nígbà tí gbogbo wọn jáde bàrámọ̀ lára àwọn ọ̀yá kọ̀ bá wọn lọ àmọ́ kí wọ́n tó dé ó mú àáké ó fi fọ́ gbogbo àwọn ère o ó wá mú àáké wọn wá fi kọ́ ìyá àgbà lọ́rùn ká máa dé o. thank you síbẹ̀ tí wọ́n padà dé wọ́n ní tó ta ló ṣe léyìí o wọ́n bá ní ta náà ni ó tún jẹ́ ní ọmọ asara ìní ọ̀faramọ́ bàrámọ̀ wá nígbà wọ́n pe bàrámọ̀ dé ìwọ bàrámọ̀ ọdẹ bàrámọ̀ ní ẹbí líla wọn ẹ̀rá àké lọ́rùn rẹ̀ ni ìgbanú ń bi bóyá ètètè fún lóúnjẹ ló bínú yanjú àwọn ọlọ́run yíyókù ìbàní ṣé ó lè sọ̀rọ̀ tó gbọ́ ẹ mọ̀ pé ò lè sọ̀rọ̀ lẹ fi ń bọ́ ọ̀dà ẹ̀mí mo ràn yín lọ́wọ́ mo bá yín kiri gbogbo wọn lórí o báyìí ni wàhálà torí pé wọ́n ní bàdámọ̀ náà ti ní nígbà tí wàhálà dé báyìí ni ìjà ṣe bẹ̀rẹ̀ o láàrin àwọn ikọ̀ ti bàrámọ̀ tí wọ́n jẹ́ ẹlẹ́sìn muhammadu àti àwọn ọmọlẹ́yìn lámúrúdù tí wọ́n ń bọ òòṣà ìgbà ìjà ẹ̀ pọ̀ títí tí àwọn ti bàrámọ̀ wọn borí o nígbà wọn borí báyìí ni wọ́n ṣe pa bàbá Odùduwà báyìí ni ọmọ ọba Odùduwà ló ṣe gbé òòṣà kan tó kù àtàwọn èèyàn rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ náà ṣe sá kúrò ní ìgboro ìlú Mẹ́kà wọ́n bá fi orí lé Ilé Ifẹ̀. <laughs> nígbà wọ́n dé ilé Ifẹ̀ wọ́n bá àgbọn nìrègún àgbọn nìrègún tó jẹ́ babaláwo wọn lòlá tó ń pè ní Sẹ̀tíù tọmọ ifá bíi ajere wọ́n ní wọ́n bá ní ilé Ifẹ̀ yìí pé tó adé o adé sàárín Sẹ̀tíù yìí wọ́n bá ń bẹ̀ ẹ wá jẹ́ àwo nǹkan kan nípa ìtàn tí wọ́n sọ yìí ìdá lọ́pọ̀ mọ́tàn ọ̀nbẹ̀ǹbẹ̀ ìtọ́jọra wọn káfiwéra wọn ọ̀nbẹ̀ǹbẹ̀ àkọ́kọ́ gẹ́gẹ́ bí ìwádìí ìjìnlẹ̀ kò sí nínú ìtàn ilẹ̀ mẹ́kà pé wọ́n jọba rí ń bẹ̀ wọ́n èyí jọba nílùú mẹ́kà wọ́n èyí jọba ń bẹ̀ kò sí nínú ìtàn wọn rí pé wọ́n jọba ń bẹ̀ àwọn ti tẹ̀ mẹ́kà ẹlẹ́ẹ̀kejì ni wípé ìtàn lámúrúdu kò sóòkọ ẹnìkankan tí ń jẹ́ lámúrúdu nínú àwọn àgbàlagbà àbálágbà tó ti lo ìgboro mẹ́kà rí ìyún náà tún dúró ní déédé ìgbà tí wọ́n ń sọ ìtàn Odùduwà ní nǹkan bí ẹgbẹ̀rún ọdún kan àbọ̀ sí tábàdé wàá wo ìtàn Odùduwà tí wọ́n sọ yìí ànábì Muhammadu gan ti wá ó ti lọ láàrin ànábì muhammadu sí si barama èyàn ibrahim torí pé ìtàn tí wọ́n ń sọ ìtàn tí ń bẹ nínú àlùkùrẹ́ánì ní ìwé mímọ́ àwọn ti mùsùlùmí ìtàn tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ìtàn ibrahim àti asara bàbá rẹ̀ ẹ lọ wọnú suratu Ibrahim mo rò pé um, Quran chapter fourteen kọ́ ẹni kọ́mọ̀ bá gbé wa lọ ni kọ́mọ̀ tó di wípé àtúnfilẹ̀ à ń wọnú kéwòn ni kò sí ìtàn tó ń bẹ ń bẹ kò sí ń bẹ ọ̀tọ̀ níbi tí Ibrahim ti lo sáà tiẹ̀ kì í sọmọ Mẹ́kà kódà àwọn òbí ní wọn òbí ní Khalil tá à ń pè ní Galili lónìí orúkọ rẹ̀ la fi sọ Galili gahim Halil ìlà wọn jọ pààrọ̀ Galili náà ni Halil iná ni wọ́n sọ lá orúkọ Ibrahim yun Abrahamu iná fi sọ orúkọ ìlú Galili Galili tẹ̀ ń gbọ́ lónìí tẹ́ bá lọ wo ìpìlẹ̀ tán àmọ́ ìtẹ̀tẹ̀ wọn lọ́pọ̀ mọ́ra wọn ìtàn bíi ẹgbẹ̀rún ọdún méjì sí mẹ́rin ni sígbà Odùduwà àti ìgbà nábì sígbà nábì Ibrahim Nebukadnesari ọba ni Namrud ọba ni Lámúrúdu Namruzu nínú èdè Lárúbáwá ìkan máa ń dàbí zel àwọn oníkéwu wọn mọ bí wọn ṣe máa ń pè ńgbà tá a wá mọ̀ lọ́sọ́dọ̀ àwọn oníkéwu wọ́n ní táwa máa ń sọ yí pé táwa máa ń fi irú ẹ bá fẹ́ pé tẹ́bá wo tẹ́bá kọ táwa bá pé òṣù ẹ mọ̀ bá dí ń bẹ̀. wọ́n wá ní nàmúrúsù yìí ó ti kú tipẹ́ tipẹ́ lóòótọ́ lòun àti ànábì Ibrahim jọ lògbà tó ṣe yí pé ó gbógun ti ànábì Ibrahim tó ní wọ́n ó ju ànábì Ibrahim nù ná kọ́lọ̀ ó tó wá kó yọ láàrin ìgbà náà ìwà ni ànábì Ibrahim wá rìnrìn káàkiri àgbáyé bíbélì àti kùránì wọn ò sì sọ fún wa ju pé Ibrahim bímọ ju méjì lọ Ismaila àti Isiaka Isaac àti Ismail ìtọ̀sọ bíbélì àti kùránì ọ̀sọ dákọ ọmọ ju méjì lọ àmọ́ àwọn méjèèjì náà bímọ Isaac ìyún Isiaka a fi àwọn èèyàn tó wà lápá ilẹ̀ Ísírẹ́lì a fi tì sí lọ́dọ̀ àwa mú Ismail àwọn èèyàn tó wà ní ilẹ̀ Arab a fi tì sí lọ́dọ̀ nígbà ó tún yá wọ́n tún pàdé fífẹ́ra ẹni ó tún sọ wọ́n di ẹbí táwọn náà tún yà ló fi dé Canaan àwọn ìlú mi ń bẹ bẹ́ẹ̀ ṣùgbọ́n ìtẹ́ntí Odùduwà ipe lámúrúdú ló bí Odùduwà tó wá di ọba nílé Ifẹ̀ irọ́ ni kìí ṣe ìlú Mẹ́kà ló ti wá lámúrúdù ọ̀wá láti Mẹ́kà ṣùgbọ́n àwọn àgbàlagbà nínú àwọn òpìtàn dámọ́sàní òun wá ní wípé iye tí wọ́n ń sọ ìtà àkọ́kọ́ tó ń bẹ tó ṣe pọ̀pọ̀lọpọ̀ ti ń gbàgbé àgbẹ̀ tí ọba sí àkọọ́lẹ̀ bí tọ̀ ọba lé yóò dín àlọ́ wọbẹ̀ àpẹpọ́ wọbẹ̀ pé dámọ́sàní tí ń ṣe àáfàá tó wá láti sáríà tó sì wà ní ìlú ọ̀yọ́ lé ní nǹkan bí ọdún sixteen forty three ìyẹn ọgọ́rùn-ún ọdún mẹ́rin four hundred years sẹ́yìn ó ní yàrìbà ẹ̀yà kan ni ní yemen ẹ̀yà yìí wọ́n ń fi wíwá wọn tì sí ara àwọn èèyàn kìíní lóòótọ́ èèyàn nàmúrúdù. E ìyún nàmúrúsù tí kùránì sọ yemen wọ síríà wọ baghdad ní iraq ìran kan orílẹ̀-èdè kan tó lágbára ní níjọ́un àwọn àwọn àwọn là ń pè ní àwọn persian tó ṣe pé wọ́n ti lágbára rí oòrùn ni wọ́n sì ń bọ jù torí gbọ́ ya àwọn àti nígbà ànábì bá wọn àwọn iran àti rome tí wọ́n jọ ń ta kàngbọ̀n torí gbàtàgbára róòmù pọ̀ a pín róòmù sí méjì róòmù ìwọ̀ oòrùn àti róòmù ìlà oòrùn róòmù ti ìlà e, ìwọ̀ oòrùn ní ń bẹ ní e, e, ní ń bẹ ní Italy àwọn ni wọ́n wà ní Italy ní Rome àwọn kejì ni wọ́n ń bẹ ní Istanbul tápẹ̀ ní Constantinople tó ń ṣe Turkey lónìí ìran kanu nígbà wàhálà wá dé láyé nàmúrúdù náà tí wàhálà ṣẹlẹ̀ ilé wọn fi wá kú ní ẹgbẹ̀rún ọdún mẹ́rin sẹ́yìn ìnìtàn ilà àwọn tí wọ́n ń bu ẹgbẹ̀rún ọdún mẹ́rin fún ilé Ifá àti agbègbè ibẹ̀ nígbà táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní lọ káàkiri nu ṣùgbọ́n àyífẹ́ wá gbà pé ìran èèyàn agbára wa àwọn tó ní pé Yorùbá ò ní í ṣe pẹ̀lú ìran ládùúráwá àwọn wọn hàn wọn wọn wọn àwọn fi kún un kí mo láwọn ṣe wọn tó fi kún un káwá ká sọ pé yorùbá ò ní í ṣe pẹ̀lú ìran lárúbáwá irọ́ ni àmọ́ àwọn yorùbá wo mo sì ń bọ̀ ńbẹ̀ lọ́la ọ̀rọ̀ òde bẹ́ẹ̀ má padà sí ilé Ifẹ̀ torí pé gbogbo òran tí ń bẹ ńlé Ifẹ̀ wọn èé ṣẹyọ kan níjọ̀hún ìdílé mẹ́rìndínlógún tó ń kálukú sì wá lọ́tọ̀ọ̀tọ̀ ni ìní wọn tó ká. à ah, mò ń bọ̀ mò ń bọ̀ ẹ mẹ́tìjọ́ gbé mi lọ bùnmí. wá wo ìrìn tí wọ́n ní wọ́n rìn nínú àwọn tí mo tún bu ọ̀wọ̀ fún púpọ̀ ìní Sheikh Adam Abdullah Halilor bàbá tó ní ilé ẹ̀kọ́ Mọ́ríkàs ní Agége ní ìpínlẹ̀ Èkó mo kí ọ Túndé ọmọ òrùn ajẹlẹ̀ òun náà ti darapọ̀ mọ́ wa ẹ má bá wa ṣe ẹ̀bẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa ọ̀kan láwọn Àbáyọ̀mí Isaac àwọn náà ti darapọ̀ mọ́ wa wọn láwọn wò wá láti Abá ẹ bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ má bá wa ṣe rẹ̀ fún àwọn èèyàn má bá fi sọ fún àwọn èèyàn Túndé ọmọ ọ̀run ajẹlẹ̀ àti ìrọ́wọ́ yín o gẹ́gẹ́ bí àdéhùn gbogbo ìgbà. bàbá yìí wá sọ yìí pé èyí tí Dánmọ́sàní sọ ẹ wa wá bẹ̀rẹ̀ rẹ̀ Dánmọ́sàní ní wípé apá ilẹ̀ Yemen ìlà ti wá wípé ẹnìkan bẹ tá à ń pè ní Yaroba tàbí ká ní pé Yaruba tàbí Yariba ká gbé gbàbẹ̀. pé àwọn ọ̀ràn sì ń bẹ dòní o yàrá ọba yìí lọ́wọ́ á lé baba ńlá wa ló lè kú o ní Yemen ṣùgbọ́n omi àwọn odò kan ń bẹ tọ́lá àwọn èèyàn ń wòye pé bóun ni wọ́n ṣe fo odò pé ọ̀nà ibi fẹ́ẹ́ kí wọ́n gbà kọ́ ni wọ́n bù mọ́ àwọn èèyàn ti gbàgbé pé wọ́n máa ń ya omi níjọ́un hmm. wọ́n máa ń ya omi irú táwa náà ń gbọ́ bóòtọ́ ni bí rọ́ ni wọ́n ní pé Ọbáfẹ́mi Awólọ́wọ̀ fẹ́ ya omi láti Èkó débàdàn wọ́n fẹ́ ya omi tẹ́ ẹ bá sì lu àwọn inú mi dùn àwọn tí ń bẹ nílẹ̀ Gẹ̀ẹ́sì ni àwọn ọ̀pọ̀lọpọ̀ nígbà ìwò mi láti ilẹ̀ Gẹ̀ẹ́sì ẹ lọ wo ìtàn àwọn àwọn ìpínlẹ̀ kan bẹ ṣé Man City kan ni wọ́n ń pè ní àbíbì kan ni bí Liverpool ni àwọn kan lómi àwọn kan ò lómi tó ṣe pé wọ́n máa ń gbé ọjà àgbàbẹ̀ nígbà ó yá sí wàhálà àwọn pọ̀ wọ́n wá lọ ra ilẹ̀ wọ́n wá ya omi wá síbẹ̀ fúnra tiwọn náà nígbà ń bẹ ní asálẹ̀ iná fi lè kọjá olúwatómi ṣe àmọ̀lé wọn làwọn ń wò wá láti orílẹ̀-èdè amẹ́ríkà bákan náà ni kàlẹ́fà àríbìdésí àwọn náà wọ́n darapọ̀ mọ́ wa Bello Ọlátúnjí wọn làwọn wà láti Dublin iná ẹ̀bẹ̀ sí ń darapọ̀ mẹ́ẹ̀ bá wa ṣí ààrẹ. wọ́n wá ọ̀rọ̀ Sheikh Adam bàbá Adam lágége wá ń béèrè torí Sheikh Adam ọmọ ìlú Ìlọrin ni àmọ́ ọmọ Ọ̀yọ́ ni níran ọmọ Yorùbá ni wá ní pé ọ̀dà tẹ́ ẹ bá wá ní ẹni tó lé nílùú ó kọ ẹni tó wá lé wa nílùú ìlà wa ń jẹ́ ìní Yorùbá tọ́lá àwọn kálá Hausa èyí tí Clapperton sọ ni wípé àwọn haúsá ló fún wa lórúkọ yorùbá tá à ń jẹ́ kìí sa haúsá haúsá kọ́ ló fún wa lórúkọ wípé àmọ́ tẹ́ bá wá ní yorùbá ló lé wa àwa tó wá máa jẹ́ orúkọ rẹ̀ ẹ tó lé wa kú òun lù ó kọ rẹ̀ láti wá máa jẹ́ òun lọ́ba wa jagun táwọn bàbá wa ṣe bínú tẹ́ fi kọrí sọ́nà ilé Ifẹ̀ bàbá ọ̀rọ̀ yìí kù díẹ̀ kákíyèsí ìyún kan títọ́yọ́ mo sì ń sọ ọ́ ń sì wá sílé Ifẹ̀ lọ́la pẹ̀lú ògo Ọlọ́run kọ́ba àlè yanjú kọ́ba àlè yanjú torí pé bàbá sọ pé àlọ́ ń bẹ nínú ìtàn táwọn ará ilé Ifẹ̀ ń pa fún wa bẹ́ẹ̀ náà ni nínú ìtàn táwọn èèyàn gbà láti Ọ̀yọ́ àlọ́ ń bẹ ń bẹ irú wípé Lámúrúdu oníbàbá Odùduwà ìlú Mẹ́kà ló wà kò wọlé àmọ́ ìtàn lámúrúdú wọlé nílẹ̀ yẹ́mẹ́nì wọ síríà táwọn gbogbo àwọn iran baghdad iraq babylon tí bíbélì ròyìn rẹ̀ níbi ẹgbẹ̀rún ọdún mẹ́rin sẹ́yìn àwọn èyí náà ni tí wọ́n ń jẹ́ alágbára láyé iná sì ní ba amẹ́ríkà lẹ́rù nípa iran torí bá amẹ́ríkà ṣe lóun ya wèrè tóun àwọn ẹlòmíràn mọ̀ rò pàṣọdún ọ̀rọ̀ ni wọn ò bí amẹ́ríkà re kó gbógun lọ sí Iran kí mo. amẹ́ríkà tó gbógun lọ lù Iran. Oh, oh, Vietnam ìlú tí ò lágbára tó Iran ni èyí tó fojú amẹ́ríkà ní amẹ́ríkà ò lè gbàgbé láyé ogun kata amẹ́ríkà ò tí wọ́n ṣẹ́gun nu wọ́n sá kúrò ń bẹ̀ kẹ́yìn ni. àwọn ìlú kan ń bẹ tó ṣe pé ìlú alágbára ni àwọn yẹn máa rò pé báyà Israẹli lọ lágbára Israẹli wo lọ lágbára kò ní yọ ọdún ó lé ní ẹgbẹ̀rún ọdún kan tí Ísírẹ́lì fi jìyà àmọ́ béèyàn bá jìyà ìyẹn máa ń jọrọ̀ ní tí Ísírẹ́lì wá ń jẹ lónìí torí wọ́n lé Ísírẹ́lì lọ gbogbo pé wọ́n padà sí Ísírẹ́lì padà lónìí àwọn Júù pé wọ́n padà àwọn ọmọ Ísírẹ́lì pé wọ́n padà abẹ́ wọn ìran wọn ti fọ́nká pé wọ́n padà abẹ́ wọn àti ìrí ọgọ́rùn-ún ọdún kan zọ́ǹgbọ́n mi yé àìrọ́gọ́rùn-ún ọdún kan lọ́dọ̀ àwọn Palestine tí wọ́n wà lónìí àìrọ́gọ́rùn ọdún kan ṣùgbọ́n ìrírí ìyàtọ̀ jẹwọ́ káàkiri àgbáyé ká tó kó wọn jọ padà ìní wa ló dọ̀rọ̀ fún wọn. ṣùgbọ́n èmi làwọn àwọn fárísì àwọn ìráhùn tó bá lọ wọnú àyà àlùkùránì kan bẹnu àlùkùránì tánàbì gan sọ súràtù ọmọ róòmù ọjọjà ìráhùn fọjà jẹ wọn àwọn ọ̀sẹ̀ bó wá ń fi ànábì ṣe èrè pé ọmọ ní àwọn kírísítẹ́nì àwọn júù ọmọ ìyá kan náà jọ nìyí o ọlọ́run kan ṣoṣo lẹ́yìn johnson ti bá àwọn tó ń bọ oòrùn àwọn ni wọ́n ṣẹ́gun àwọn tí ẹlẹ́sìn ọlọ́run tẹ́ lọ́lọ́run tí ń lọ dáyé dọ̀run yìí ọlọ́run tá ẹ̀ rí àmọ́ òòrùn táwa rí làwa ń bọ wọ́n wá ń bú àwọn mùsùlùmí débi wípé abubakar ọmọlẹ́yìn àná fún ànábì gbàtà ànábì kú lọ́wọ́ àlọ́ ọ̀rọ̀ yìí wá dùn lọ́wọ́ àlọ́ sọ pé ó mọ̀ pé lápẹ́ dájúdájú ọlọ́run táwọn ń sìn o àwọn mùsùlùmí náà tún àwọn christian àwọn rome torí pé ńgbà yẹn àwọn rome wọ́n ti ibẹ̀ ni tá à ń pè ní ẹ̀sìn christianity ti bẹ̀rẹ̀ ló jẹ́ pé roman catholic ní ọdún three hundred and twenty-five AD tí jésù ti kúrò láyé ìgbà sígbà tá a sì ń sọ ó ti ń lọ bí seven hundred years tí jésù ti kúrò láyé ọlọ́run wá ní pé nígbà tó wá lọ bẹ́ẹ̀ wá lọ bá ànábì ànábì ní pé ní ìmọ̀ mọ́ta tẹ́tẹ́ mọ́ àmọ́ wá padà lọ bá ṣé ràkúnmí kan ló ló ní ló ní ó mi mẹ́wàá wípé ọlọ́run ní sọ yí pé àwọn Rome àwọn náà tó ṣẹ́gun Iran àwọn àwọn Fárísì àwọn tí wọ́n ń bọ iná àwọn Persian tí wọ́n ń bọ iná bí amẹ́ríkà àti russia ṣe jọ máa ń ta kàngbọ̀n níjọ́un bẹ́ẹ̀ náà wọ́n ṣe ń jọ ń ta kàngbọ̀n russia ò tẹ̀lé bá amẹ́ríkà gata ẹni tí amẹ́ríkà ò tún lè kọlù irú àwọn bíi china irú àwọn bíi china o nígbà wá yá ó wá mú wá ní bídíì pé à láàrin ọdún márùn-ún mẹ́fà méje mẹ́sàn-án ànábì tí wàá dé mẹ̀dínà kọ́rọ̀ ohun tó wá ṣe àwọn róòmù náà tún wíìnì padà wọ́n tún ṣẹ́gun àwọn Iran àwọn ní à ń bẹ lálágbára ayé ṣùgbọ́n àwọn Iran ti ń bọ̀ bí ìròyìn ṣe wà àwọn èèyàn máa ń rò sórí Israel àti àwọn Europe wọ́n ṣe nǹkan kan náà o wọ́n ṣe nǹkan kan náà bí Europe ṣe wà lọ́tọ̀ tí àwọn Arab wà lọ́tọ̀ bẹ́ẹ̀ làwọn China wọ India náà wà lọ́tọ̀ ó ní bá a ṣe pín ayé ń gbà wọn lára tiwọn ìwà ni àti wá ráwọn ẹ̀yà tá a wá ń pè ní yàríbà yàríbà yìí ilà àwọn tó wá kúrò nígbà tí wàhálà ń pọ̀ ni wọ́n wá ń bọ̀ wọn ò sì wá wá apá kan ní pé ibi tí wọ́n lọ ní àárín à ń pè ní Abisinia níjọ́un Ethiopia tó ń wò lónìí tí Addis Ababa wà orílẹ̀-èdè ńlá ni níjọ́unjọ́ tó ti ń bọ̀ sípẹ́ ni o lónìí tó pé ẹgbẹ̀rún ọdún mẹ́rin náà ti wà lórí ẹ̀ ni o ẹgbẹ̀rún ọdún mẹ́rin ó wà ń bẹ̀ o àwa ń pe àwọn àwọn ibìkan wà ń bẹ Egypt àwọn náà ti ní tàtọ́ pẹ́ bí ìta ẹgbẹ̀rún ọdún mẹ́rin jù bẹ́ẹ̀ lọ àwọn náà sì dìde lálágbára lójijì wọ́n ń bá a bọ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ilé wọn di alágbára ọwọ́ ọ̀sàlẹ̀ rẹ̀ wá ní Sudan Sudan ó wà lọ́wọ́ àwọn òpìtàn wá ní pé ní Sudan tá a wà ibẹ̀ ni wọ́n ti wá ń pè wá ní àwọn èèyàn Sudan ni wọ́n wá ń pè ní dúdú wọ́n wá ní pé orúkọ wa o yàrá yìí pé dúdú ni kò rí bẹ́ẹ̀ Sudan ni wọ́n ń pè ní dúdú ṣùgbọ́n ìbáṣepọ̀ ń bẹ láàrin wa dòní olóyìn tó bá lọ wo inú ìtàn ilẹ̀ Egypt tí wọ́n bá fẹ́ sin òkú ní Egypt òkú tí wọ́n bá fẹ́ sin bókíọ́ Adéyínká ọ̀gíní. Uh, ó ń béèrè pé ṣé Ọ̀rúnmìlà yàtọ̀ sí um, Ọbàtálá mo sì ń bọ̀ ń bi èyàn Ọ̀rúnmìlà àti Ọbàtálá wọn ò papọ̀ mo sì ń bọ̀ ń bi èyàn o. ní Egypt tó bá fẹ́ sin òkú wọn a máa sin èèyàn mọ́ òkú ní abọ́bakú ní Egypt ní Ọ̀yọ́ tí wọ́n bá fẹ́ sin aláàfin bá wàjà tí wọ́n bá sin aláàfin wọ́n máa sin abọ́bakú ní ọ̀yọ́ ní ilé Ifẹ̀ àlọ́bá abọ́bakú ní ilé Ifẹ̀ ọba kan ó ní nígbà tí bàbá wa ọ̀ọ́ni àná tí bàbá gbéṣẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé abọ́bakú ó ti sá lọ kò sí nínú ìtàn ilé Ifẹ̀ rí pé abọ́bakú wà ní ilé Ifẹ̀ ọ̀yọ́ ló ní ìfẹ́ kọ́ ọmọ wo mo sọ pé àwọn ìran mẹ́rìndínlógún ti ń bẹ nílé Ifẹ̀ ó ń kálukú lọ́mọ ibi tó ti wá ó ń kálukú ló sì ní ìlànà àṣà wọn àti ibi tí ń gbà á wọ̀ ẹ jẹ́ wá padà sọ́dọ̀ àáfàá tí mo dákọ Sheikh Adam Sheikh Adam wá ní pé tó tá a bá wá wo àwọn àfijọ nínú àwọn tán ní kò sí nǹkan kan ṣe pẹ̀lú àwa àti ìran lárúbáwá ni o wọ́n ní tá à ń pè ní adùn orin tá à ń pè ní jìdìwánù Yorùbá náà ní adùn orin tá à ń pè ní oríkì orílẹ̀ oríkì àwọn lágbáwá a máa kọrin àwọn ọba wọn a máa kọrin Sheikh Adam wà ní nínú àwọn ọba aláàfin Ọ̀yọ́ tá a jẹ kàn tó sì mọ orin kọ òun náà ni aláàfin Ọládìgbòlú wọ́n wá mú àpẹẹrẹ wá pé ó ní ìyàwó kan. ìyàwó tó wá ní kò wá bímọ kò sábíamọ fún aláàfin àwọn orogún rẹ̀ wọ́n wá aláàfin ládìgbòlù sì fẹ́ràn rẹ̀ púpọ̀ wọ́n wá máa bu wọ́n máa yẹ̀gẹ̀ sí rẹ̀ ó wá dijọ́ kan aláàfin wá ra aṣọ fún wọn lọ́jà Akẹ̀sán tọ́lá àwọn ọba wọn èrí wọn lọ́sàn-án lọ ọjà lálẹ́ wọ́n lọ mọ bó ní ìlú ṣe rí bó lọ́rọ̀ ajé ìlú ṣe rí torí gbogbo tí Yorùbá bá ṣe níjọ wọn ò dé ọjà bí Yorùbá bá ṣe ìyàwó wọn ò dọjà bí wọ́n bá ń kó mọ wọn ò dọjà bí wọ́n bá bá ń ṣe òkú bọ́ ọ tí ì gbé dé ọjà bí àwọn àgbàlagbà wa tọ́ ọ tí ì dé àárín ọjà ń jọun tó ò tí ì dóde ọjà àwọn ọ̀gbà kó ṣe ẹ̀yẹ bẹ́ẹ̀ làwọn lágbáwá náà gbogbo tí lágbáwá ọ̀bà ṣe wọ́n dé ọjà láwọn lábáwá ẹ lọ wọnú tán wọn aláàfin wọ́n wá ó wá raṣọ fún wọn kọ̀ wá raṣọ fún ààyò rẹ̀ wàhálà bá dé ilà wọn lọ́ba wa ń lọ bá aláàfin ẹ ẹ sì lẹ́lẹ́ mi làyọ ẹlẹ́mi lẹ nífẹ̀ẹ́ ẹ raṣọ fún mi àwọn ọba yòókù wa gbọ́ wọn wá bẹ̀rẹ̀ sí ní kọrin ìkànnọ́dánú wọn àwa ń sunkún ọmọ ìwọ ń sọ̀rọ̀ aṣọ o aṣọǹkún ọmọ ìwọ ń sọ̀rọ̀ aṣọ àbèjìká kẹ́kẹ́ bí ẹni sọ̀lù kẹ́kẹ́ àwa ń sunkún ọmọ ìwọ ń sọ̀rọ̀ aṣọ wọ́n wá fi ń bu inú wá bí báyìí ló ṣe kó ẹrù rẹ̀ ọkọ̀ líle bàbá rẹ̀ nígbà ọ lọ aláàfin ládìgbòlú wá rí wípé wọ́n bu ilé ìbú ara sì dùn wọ́n bu ilé ìbò ara tó dùn kí ló wáá kù tí ó ṣe ó wáá pe gbogbo àwọn ìyàwó rẹ̀ jọ ó gbẹ yẹn yẹn bá ẹ jáde mo fẹ́ rí yín ọwọ́ á bẹ̀rẹ̀ sí ní da orin ọ̀fọ̀rí lọ́nà ọjà akẹ̀sán lọ́yọ̀ọ́ ẹ lórí wọlé aláàfin ládìgbòlù ń dá ẹni wípé à ń tó orí ẹyẹ abìyẹ gbàgẹgbàgẹ o à ń tó orí ẹyẹ abìyẹ gbàgẹgbàgẹ àjànàkú tó gbò lé nìkan dá àǹtò àbíyẹ gbàgẹgbàgẹ ọmọ ìsìnkí mo wí àǹtò orí ẹyẹ àbíyẹ gbàgẹgbàgẹ àǹtò orí ẹyẹ àbíyẹ gbàgẹgbàgẹ àjànàkú tó ní gbò lé nìkan dá gbogbo aláàfin dáwọ́kà wọ́n wá da gbogbo àwọn eh, ayaba gbogbo ìlú Ọ̀yọ́ wọ́n tẹ̀lé aláàfin ládìgbòlù aláàfin sọ pé àtòrí ẹ àtòrí ẹyẹ abìyẹ gbàgẹgbàgẹ àwọn olórí ní bá wí àjànàkú èmi aláàfin Ọ̀yọ́ tí mo ní gbogbo Ọ̀yọ́ ìlẹ nìkan dá gbogbo Ọ̀yọ́ ṣe nígbà àwọn akọ wọn dọjà Akẹ̀sán wọn dá orin ọwọ nígbà tó pọ̀ lọ nígbà wọn dá lọjà Akẹ̀sán ọwọ àforí lọ́nà lé ayaba tó kó lọ nígbà bí ó ṣe ń dà níbọ̀ sọ pé aláàfin ló dé gbogbo ilé náà lọ́jà Akẹ̀sán máa ayaba tí ọ lọ nígbò tí wọ́n ìtọ́lá fi ń dá à ń tó orí ẹyẹ ìyẹn gbàgẹ́gbàgẹ́ à ń tó orí ẹyẹ àbíyẹ gbàgẹ́gbàgẹ́ àjànàkú tó nígbò lé nìkan dá gbógbé à ń tó orí ẹyẹ àbíyẹ gbàgẹ́gbàgẹ́ tó sì ní pé gbogbo àwọn orogún ọ̀hún tó bu iná wọn dá òun náà wá jáde sí wọn aláàfin ládùúgbò ló ní aya mi jáde ayaba jáde máa bọ̀ lájọ́ tó ti lọ wọ́n gbà yẹn lára mi wọ́n febi pa mí wọn ò fún mi lóúnjẹ hmm. ìwọ ló ń tọ́jú mi inú ayaba yìí yọ ó sì kó ẹrù rẹ̀ ó padà sáàfin kí náà ni tí bàbá yìí fẹ́ sọ fún wa Sheikh Adam ọba lárúbáwá máa kọrin àwọn ọba Yorùbá náà máa kọrin nínú èdè àwọn tó sì ń ṣiṣẹ́ nípa èdè ojúlówó èdè èmi ni ìyáálé baálé ni àwọn ọ̀rọ̀ bá ń tọ́ pọ̀pọ̀pọ̀pọ̀ tí èsè ń tayá láti ara haúsá wọ́n rí i pé nínú èdè lárúbáwá ló ti wá. bó wá ní ọ̀rọ̀ àwọn èèyàn tí ń bẹ ní Sudan tí wọ́n ń kọ́ ọ́ ìyá àtàwọn lẹ́rú ìjẹ́lẹ̀ Yorùbá ní aṣojú tá à ń pè láǹbásádọ̀ ní Sudan ó ní bó láàrin ṣe rí torí tó bá jọun a máa fi wéra wọn ẹgbẹ́ àwọn èèyàn yìí wọ́n ń kọlà ṣé wọ́n mú àwọn èèyàn wa lẹ́rú lọ ọ̀hún ni àbí aláṣojú ń bẹ̀ àbí wọ́n jagun wọn wá kó wa àbáwọn èèyàn lọ ṣòwò ń bẹ̀ irin wọn ò wálé mọ́ tí wọ́n sì fìlà wọn lẹ̀ èmi ò ní kú ẹ̀yin ò ní kú ìtàn ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ níta ni Yorùbá ibo lorúkọ yìí ti jáde ṣé ká gbà yìí báyìí ilẹ̀ Yemen láti ń gbé ọkọ̀ yìí bọ̀ àbí Yaroba tí wọ́n lòun ló lé baba ńlá wa kúrò ní Yemen ọdún mẹ́rin ọdún sẹ́yìn ṣé ká gbà pé òun ni àwọn kan sì ní pẹ́ngbà wọn ń bọ̀ ní Yemen èmi ní Egypt Ethiopia Sudan ní gbogbo báwọn iná wọn ń fi àwọn èèyàn wọn sí. Si tí wọ́n sì mọ̀ níjọ́ pé nǹkan nǹkan náà làwọn wọ́n ní nílẹ̀ ní àwọn ìran bùrọ̀nù iná sì làwọn bẹ́rìbẹ́rì táwọn náà sì gbà pé àwọn o àtàwọn èèyàn Yorùbá o nǹkan nǹkan náà ni wọ́n àwọn wo ṣé gbogbo wọn náà sáwọn tó Odùduwà bí àwọn tí wọ́n bẹ́ ń bẹ̀ tí Ọ̀rànmíyàn bá ń bẹ̀ èmi ò ní kú ò ní kú ìtàn bẹ̀rẹ̀ ni ọmọ méjì ọ̀rọ̀ lásán. bàbá ṣé ẹ lámúrú nígbà tí ń bọ̀ láti mẹ́kà ṣé ẹni ọmọ ìyá odò sọ ló wá dé ilé Ifẹ̀. lámúrúdù ọ̀yá odò kò yá odò. bó o náà ṣe wá rìnrìn àjò tó fi ń bọ̀. tí ń jẹ́ nàmúrúsù oyún. ṣùgbọ́n tó sọ yí pé àwọn ọmọ ìlú ẹ̀ nígbà tí ànábì Ibrahim Abraham tó borí ìlò àwọn tó tẹ̀lé wọn ló lé wọn ń lù àmọ́ tá a bá wò ó nínú àwọn onítẹ̀sírí àlùkùránì Abraham fúnra ẹ̀ ló kú ò torí pé ń jẹ́ ọmọdé wọn ò sì èmi ò wá mọ bí agbára bí ó ṣẹ̀ṣẹ̀ wá rí agbára tọ́rọ̀ nìkan ní yàtọ̀ láàrin wọn ibi tọ́rọ̀ ti dàrú máwọn onítàn lọ́wọ́ nù bitọ́rọ̀ ti dàrú mọ́ wọn lọ́wọ́ nù. ẹgbẹ́ ńgbà tí Abrahamu kú ò níbẹ̀ bó tó padà sí ìlú abínibí rẹ̀ mọ́ àárí pẹ̀lú gbogbo bó ṣe lọ káàkiri káàkiri ṣùgbọ́n báwo l'Odùduwà ṣe délé Ifẹ̀ agbọ́ọ́láke wọn làwọn ń wò wá láti UK ìní àwọn ẹni tí ń wò wá èyí náà máa bá wa ṣíà rẹ̀ bó lọ̀rọ̀ Odùduwà ṣe jẹ́ ńlé Ifẹ̀ sọmọ bíbí ilé Ifẹ̀ ni sọ tẹ̀wọ̀n rọ̀ àbí ká gbà pé ó rìn wá náà ni àbí gbọ́ jáde lọ tọ́jagun lọ tọ́wọ́ padà dé ẹni fi ń jàlejò àbí ká gba odù fatọ́sọ wípé ó díá fún Odùduwà níjọ́ tí nǹkan ó díá fún Odùduwà tó fẹ́ joyè ilé bàbá rẹ̀ wọ́n ní bó rúbọ yóò joyè ilé bàbá rẹ̀ àkàsà ìrúbọ yóò joyè ilé bàbá rẹ̀ gbèsè ká gbà yí pé Odùduwà yìí o ọmọ ilé ni ó ń du oyè ilé bàbá rẹ̀ àmọ́ kí fọ́ọ̀kì nǹkan mọ́ èèyàn kò sọ yí pé ilé bàbá rẹ̀ ni àṣà kan bẹ́ẹ̀lẹ̀ Yorùbá tẹ́mi àti ẹ̀ka mọ́jọmọ́ ìlú kan náà kí wọ́n jọmọ Ìkirè kémi ọjọ́ mọ gbọ̀ngàn kódà kí n jọmọ Ìjẹ̀bú tá a bá jọ pàdé ara wa nílùú òyìnbó ẹ̀gbọ́n mi àbúrò tá a sì bára wa tan ń bẹnu àṣà Yorùbá lọ́jọ́ tó ti pẹ́. torí pé àmọ́ nínú àwọn tá a fi wo ìran Yorùbá sí ìran Lárúbáwá ọ̀pọ̀ láwọn ẹ̀yà ti Ọ̀yọ́ tó gbénu wọn àwọn nǹkan tí wọ́n wò pọ̀ nípa ìrònú nípa ìṣe nípa ká bínú nípa ká ṣe sùúrù nípa pé ká gbọ́n nínú tó o bá dọ̀yọ̀ lọ́mọ̀ pọ̀gbọ́n bẹ lọ́yọ̀ọ́ lọ́mọ̀pọ̀ ọgbọ́n ń bẹ lọ́yọ̀ọ́ yínká wọn láwọn wò wá láti UK hmm. bákan náà o ẹ̀yin tí ẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ wa ẹ̀yin náà lè darapọ̀ máwọn tí ọmọ ṣe àtìlẹyìn fún ètò yín ètò wa ìtàn Yorùbá gbogbo wa ni bí mo ṣe máa ń sọ ojúṣe gbogbo wa ni ẹ jẹ́ káwa náà ká gbárùkù tì torí pé ẹ̀rí bá a ṣe ń wò wá àwọn kan ni wọ́n ń ṣe agbátẹrù lílọ bíbọ̀ lórí pé bò ní ìtàn wa àti àṣà wa bó ni ò ṣe ní parẹ́ ẹ̀yin náà lè máa kàn sí wa o ẹ lè kàn sí wa lórí àwọn òkèrò wa lórí whatsapp ìtàn yorùbá àbí kẹ́ ẹ pè wá kẹ́ ẹ pè wá kogun wọ́n má bàa parẹ́ ẹ lè pè mí sórí àwọn òkèrò plus two three four plus two three four náà láti tẹ̀ ìwòran wa plus two three four eh, eight zero three six lórí plus two three four x zero three. 5888 five eight eight kàn sí wa ọmọ méjì torí pé ọjọ́ ń re di àná ẹ jẹ́ tó dúpẹ́ ẹ jẹ́ ń dúpẹ́ lọ́wọ́ àwọn ẹni bí ẹ tó ṣe agbátẹrù ètò ìtàn Yorùbá tí àwọn ta ni Yorùbá. mo dúpẹ́ lọ́wọ́ mọ́gàjọ́ láwálé ọlálérè apàbí ẹlẹ́sìn ní kò bọ́mọjẹ́ nílùú ìbàdàn orílẹ̀-èdè amẹ́ríkà ni bàbá wà bákan náà mo dúpẹ́ lọ́wọ́ máyọ̀wá lórílẹ̀-èdè italy ìgbàgbé adéọlá adéyẹmí ní orílẹ̀-èdè amẹ́ríkà usa ọmọ ṣe é bí ní paris ní france ní europe usa bákan náà ni mo dúpẹ́ lọ́wọ́ bọ́lájí eégúnjọbí ní usa olúmídé akínlóye ní australia bákan náà mo dúpẹ́ lọ́wọ́ bàbá mi dọ̀tún fámákiwá ní orílẹ̀ india mo dúpẹ́ o mo dúpẹ́ ẹ̀yin náà já darapọ̀ mọ́ àwọn tó ń ṣe àtìlẹ́yìn fún ètò ìtàn Yorùbá ẹ kàn sí mi lórí òǹkẹ́rọ mi plus two three four plus two three four x zero two three six eight seven four three two torí pé ojúṣe gbogbo wa ni tó bá di lọ́la pẹ̀lú ògo Ọlọ́run à ń lọ Ilé Ifẹ̀ bóò ní ìtàn Odùduwà ṣe rí nílé Ifẹ̀ bóò ní Ilé Ifẹ̀ ṣe rí ṣáájú Odùduwà mo sì tún padà bọ̀ ní Ọ̀yọ́ o mo sì tún padà bọ̀ ní Ọ̀yọ́ o kìí ṣe á rí pé kìí ṣe pé ìtàn Ọ̀yọ́ la sọ ní tààràtààrà àmọ́ gbogbo tí ń ṣẹlẹ̀ ní agbègbè kọ̀ọ̀kan ṣáájú Odùduwà ilẹ̀ àmẹ́nu bà ilẹ̀ àmẹ́nu bà lọ́wọ́ ilẹ̀ àmẹ́nu bà lọ́wọ́ ọmọ méjì òjá mọ tààtà ní tọlọ́jọ́ ti lọ àtikọjá wákàtí kan wa. ṣé ìlú ń wò wá láti ibi sí wò wá ibi fún ìwà ojú náà ní fọtítì ọ̀la tá a tún pàdé lórí tìrì ìtàn wa ìtàn Yorùbá á fi rè pàdé. tó tó bá dọ̀la o Odùduwà wọn ló bí ọmọ méje hmm, ìtàtọ̀wá látọ̀yọ́ wọn ló bí ọmọ kan tá à ń pè ní ọ̀kan bí ọ̀kan bí ọmọ rẹ̀ wá bí ọmọ méje ẹ̀yin bàbá mi ló tù fẹ̀ ẹ̀gbọ́ ní tí wọ́n sọ lọ́yọ̀ ọ̀hún bò ló ṣe rí sí hmm. ọmọ kan ni Odùduwà bí tí ọmọ kan rẹ̀ ọ̀kan bí tẹ́ ń pè ní idẹ kò ṣeé rọ àáké sóun lọ́wọ́ á bí ọmọ méje wọn láwọn ọmọ méjèèje wọn di ọba ẹgbẹ́ ọ̀yá tó tiẹ̀ bí alákétu wọn ní obìnrin ni wọn lóbìnrin ni <laughs> èmi ò ní kú ẹ̀yin ò ní kú ojú tẹ̀ fi ń wò mí ò ní fọ́ etí tẹ̀ fi ń gbọ́ mi ò ní di tó ọwọ́ tẹ̀ fi ń tẹ̀ pẹ̀pẹ̀pẹ̀ ọwọ́ yín kò ní rọ o lágbára ọlọ́run apá kelòó apá kẹfà ta ni yorùbá ní lọ́la ní ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Lájí Abbas ni o ẹ jẹ́ kí gbogbo wọn sapá wa fún ìdàgbàsókè ìran wa àti ògo ilẹ̀ yorùbá torí pé ilẹ̀ yorùbá ilẹ̀ gbogbo wa ni ilé Ifẹ̀ orírun gbogbo ọmọ kùótù òjíire ni. orí bá ti kú kárán ń ṣẹpà lábẹ́ odò òkú ẹ̀ tó wù ẹ́ o ìtàn Yorùbá tí ò lẹ́yìn.